وبركاته يقول المصنف رحمه الله تعالى باب الأداء عن عبد الله بن زيد بن عبد ربه قال طافني وأنا نائم رجل فقال تقول الله أكبر الله أكبر فذكر الأذان بتربيع التكبير بغير ترجيع والإقامة فرادة إلا قد اقامت الصلاة قال فلما أصبحت أتيت رسول الله صلى الله عليه وآله وسلم فقال إنها لرؤيا حق الحديث أخرجه أحمد وأبو داود وصححه الترمذي وابن خزيمة وزاد أحمد في آخره قصة قول بلال في أذان الفجر الصلاة خير من النوم ولابن خزيمة عن أنس رضي الله عنه قال من السنة إذا قال المؤذن في الفجر حي على حي على الفلاح قال الصلاة خير من النوم وعن أبي محفورة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم علمه الأذان وذكر فيه الترجيع أخرجه مسلم ولكن ذكر التكبير في أوله مرتين فقط ورواه الخمسة فذكروه مربعا fàbẹ̀rẹ̀ sí ní ti àlàyé fún wa nípa àwọn àdéhùn tó wá nípa ìrun pípẹ́. Lẹ́sẹ̀ pípẹ́ ìrun pípẹ́ ó ti di ọ̀kan nínú àwọn àṣà ààrẹ àmì táwọn ti dá sáànà fi mọ ìpè mùsùlùmí ń bẹ́ẹ̀ nìkan. ìrún pípé yìí nígbà tó bẹ̀rẹ̀ kí ẹ̀rọ ti wá nínú àwọn hadith ètò Bukhari àti Muslim tí wọ́n gbé jáde. ilé ìgbà táwọn ìdìbò lọ́wọ́ àríwá rẹ̀ sílẹ̀ tí wọ́n ṣe hijira wá sí Madina pẹ̀lú ìṣàkíyèsí pé. òǹkà àwọn mùsùlùmí ti pọ̀ yàtọ̀ sí wọn ti ṣe wà ní mákà a ti kírun lẹ́nu àwọn lójúmọ́ àmúkátọ̀ náà wọn láàmú àgbà láti fi máwọn èèyàn mà wípé àkókò wọn ti tó kán lọ kírun kí wọn wá kírun ní kíláàsì wa kan wá wọn ní láti ìní wọn ti ń pè wọn fún ṣùgbọ́n ìgbà wọn kò fẹsẹ̀ rìn ìta àmọ́ tó dájú ó ní wípé sísọ ìrún pípé dòfin ó ti lọ bẹ̀rẹ̀ ní Madina ní ọdún alákọ̀ọ́kọ́ lẹ́yìn hijira náà sọ̀rọ̀ wá àríwá rẹ̀ sẹ́lẹ̀. wọ́n péjọ kàpérò ìran mùsùlùmí ọ̀nà wo láwọn àgbà láti fi mú àwọn èèyàn nà tí àkókò wọn ti tó a rí nínú wọn ẹni tó mú mọ̀ràn ká máa lo aago wa ṣùgbọ́n káná bí sọ̀rọ̀ bá ọ̀ṣẹ́ là ń kọ̀ wọ́n ní torí lẹ́yìn ìṣe àwọn nàṣọ́rà nù àwọn alágbélé a rí nínú wọn ẹni tó dá mọ̀ràn àbúrò kọ́ ọ táwọn afáfẹ́ rẹ̀ mọ̀dájú kò wọ́n bá tó àlàyé sọ̀rọ̀ wá àwọn àlùsọ́lẹ̀ wọn pọ̀ wọ́n ní torí pé àwọn ìyàwó dì nìyẹn a sì rí nínú wa ẹni tó ní ká máa dáná nígbà tí ìsúná ti bẹ̀rẹ̀ sí ní gbéra sókè àwọn èèyàn ò rí wọ́n fi máa mọ̀ pátì kò wọ́n tó àlàyé sọ̀rọ̀ wá àlùsọ́lẹ̀ wọn pọ̀. wọn nítorí pé àwọn màjúsí nìyẹn wọn túká sórí pé Ọlọ́run ọbọ fọnà mà wá Abdullahi ibn Zayd ibn Abdi tó gba àdéhùn wa alákọ̀ọ́kọ́ yìí òun yàtọ̀ sí Abdullahi ibn Zayd. ibn Asim ìta ti ń dákọ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ níbi àlùwàlá a ti sọ yẹn pé Abdullahi ibn Zayd ibn náà ló gbé yìí tàbí kan nínú àwọn náà ń bẹ níbi àpérò tó lẹ́yìn àpérò tó tẹ̀lẹ̀ láàrin anabi sallallahu alaihi wa sallam àtàwọn tàbí níbi tí wọ́n ti fẹ́nu rẹ̀ múbi kan wọ́n fi túká kọ́nà wọn kọ́nà mọ́ wa. tàbí ìwà ń fún wa níwò nípa tó tẹ̀lẹ̀ tó wọn ojú àlà nítorí pé ohun tí a fi hàn yàn lójú oorun wọn látọ̀dọ̀ náà ọba ló ti máa ń wá ṣùgbọ́n ìta lálàlà wọn ní àtúntà ṣe fọ́ọ̀nù ló ti máa ń wá a ti mọ̀ yín pé ìjẹ́ ànábì ti ká àyàfi àwọn mubashirat àwọn afọ́niròdùn nínú rẹ̀. ولكن الرؤيا الصالحة سواء إذا وقت يعني لجوم أو كاري أسمع لكان النبي صلى الله عليه وسلم كنت دع نبي أفكر ظلم في الدرسونة نبات أفكر يا نبي إنني رؤيا صالحة كنت أمتحاني يعني لجوم لجوم tọ́jú ẹ̀ńtọ́ dáa débi pé wọn yẹn rí nǹkan kan lójú oorun àfi kí nǹkan wọn ṣẹlẹ̀ ìgbà sílẹ̀ má tí ò sí èméjì rẹ̀ aláwòdodo yìí ohun tá a fi hàn ní tọ́jú ẹ̀sùn yìí ọ̀sẹ̀ síwájú tó ọdún mẹ́tàlélógún lókè pẹ̀ lẹ́yìn tó lọ́ọ́ ti ṣe wá ní ànábì rẹ̀ òkìkẹ́ rẹ̀. ajẹ́ pé oṣù mẹ́fà tá a bá wò ó sọ́dún mẹ́tàlélógún ajẹ́ pé ìdá kan nínú. ìdá ní àádọ́ta ìdánábì òní tá a fi hàn ní lójú oorun tọ́jú òdodo. oṣù mẹ́fà lọ́lọ́run bá fi ń fi nǹkan hàn nábì lójú oorun tí ń ṣẹlẹ̀. ọlọ́run sì fi ọdún mẹ́tàlélógún o ìdílé pé wọ́n jẹ́ ọ̀rọ̀ ọ̀bá nípò. ẹ̀yìn tí mọ̀ kóṣù mẹ́fà mélòó lọ́wọ́ nínú ọdún mẹ́tàlélógún oṣù mẹ́fà mẹ́rìndínní àádọ́ta ajẹ́pẹ́dà kan nínú mẹ́rìndínláàádọ́ta jíjá nàbì ẹni tá a fi hàn ní lójú àgbà tó dòdò torí rẹ̀ ló ń tó lóun nínú ìdá mẹ́rin ní àádọ́ta jíjá nàbí rẹ̀. tọ́ sábẹ́ lójú omi ọlọ́run fi hàn án sẹ́nìkan ń gbé àgbo ká ìgbàgbọ́ àwọn ṣọ́ọ̀ṣì nàkó wọ́n á ní wọ́n á pé arákùnrin mi táàbù yìí fún mi ká lè bá a máa lò ó táàbù yìí fún mi kí lọ fẹ́ máa ti ṣe wọn làwọn ti ṣe àpèjúwe pásítọ̀ òun ti tó nù káwọn èèyàn á máa lò pásítọ̀ òun bá ti tó. arákùnrin wa sọ pé ọ yóò àjẹ́ kí n tọ́ka sí ìtọ́lọ́lá ju aago lílù fún ọ èyí tẹ́ ẹ̀ máa ṣe pásítọ̀ òun bá ti tó. mo ní bẹ́ẹ̀ ni ìgbà tó kọ̀ láti taago fún ọwọ́ akọ ní gbólóhùn bá ti máa fi hàn. tó irun pípé nínú ìṣẹ̀lẹ̀ Islam òun náà ni al-i'lam ìkéde ìkéde tá a fi mú ní mà ìgbà tí kò tó eléyìí nínú pípé ṣùgbọ́n nínú ìṣẹ̀lẹ̀ à. قلنا أني كده الإعلام بوقت الصلاة بألفاظ مخصوصة في أوقات مخصوصة كده فبكون كتو لا أقول قطعة دائري وان لا أقول قطعة دائري إلي ما أقول إرو بيبي ó ní í ṣe pẹ̀lú kéde gbogbo sábà ti pè ní kéde olùkàdà kálóhùn kálẹ̀ gbóhùn sókè eléyìí jẹ́ ẹ̀rọ pípé. Abdullahi ibn Zayd ibn Abdurrabbi onítọ́ọ̀fẹ̀ bíi wà ànànà ìmọ̀rọ̀dùrọ̀ ẹ̀ka gbọ́dọ̀ ní kọjá ń gbà mọ́ sọ arákùnrin ká gba ọ̀dọ̀ ní kọjá ń gbà mọ́ sọ. fọkàn ọwọ́ àtọ̀ fún mi pé wọ́n gé kúrú ìtọ́sẹ̀lẹ̀ náà níta àtúnṣe yẹn orí tó gbé aago lọ́wọ́ tá aago yìí fún mi kí lọ́ọ́ fẹ́ máa fi ṣe àmà lù ní dáàtì wọn bá ti tó fáwọn ìpínlẹ̀ bá àmà tó bẹ́ẹ̀ ní tọ́ka sí ètò lórí ìdílé ìlọ́fọ̀ ọwọ́ akọ ní gbọ́dọ̀ wọ́n ní dáàtì wọn bá ti tó wọn máa sọ pé Allahu Akbar Allahu Akbar. Allahu akbar Allahu akbar lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́rin. بتربيع التكبير فتقول الله أكبر لمن الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أمان إليه لو من حديث عبد الله بن زيد بن عبد ربه يا الله أكبر لا لا يتسدوها يا زواره في بلاد يا أبو محظورة يجي يعني الجبرين الله أكبر نبات بس لا جدي هو أنا يبغى في أبو محظورة أنا kíkẹ́ ọ̀sẹ̀ ọlọ́wọ́ sọ lẹ́mẹ̀ ṣùgbọ́n àwọn ìgbà wa tó pọ̀ jù nínú àdìsí ti àbú màdúrà òní pé ọ̀sẹ̀ ọlọ́wọ́ sọ lẹ́mẹ̀. wọ́n wá kọ́ bí ó ti ti pè ọ́n títí délẹ̀ ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah hayya ala as-salah hayya ala as-salah hayya ala al-falah حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله بغير ترجيع ما يجيك ما في أوي توي بولون جاني جاري نجيجي نجيجي ما يجيك ما في كون نينو نقول في عبد الله بن زيد ابن عبد ربه wọn ò fi sí ń bẹ̀ yí pé wàá ti allah akbar àbúrò àti ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadu rasulullah jẹ́jẹ́ kó tó fún mi sókè ẹlẹ́yìn náà fi ní tàwùsí ẹ̀ yẹn kí wọ́n ti sọ pé allahu akbar allahu akbar allahu akbar allahu akbar wàá rọ àtàkẹ́ ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أين لو أكون سوف أشهد أن لا إله إلا الله سوف تواوي بجوي لا أقول سوف إنه أنا أنتني ترجيع لأنه حديثي عبد الله بن زيد وفي ترجيع به طب kò sí ń bí kò túmọ̀ sí pé kò sí ń bọ̀ mí ọ Abu ṣùgbọ́n kò wá nínú hadithi àwọn wal iqama wọ́n tún wá kọ́ mi títí mọ̀ sábà fẹ́ ṣe iqama sábà ti pè é tán báwo la ṣe bá ṣe iqama turada wọn ni ká máa أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح إلا قد قامت الصلاة يعني قال قد قامت الصلاة ما توقف حي على حي على الصلاة يعني قد قامت الصلاة قد قامت الصلاة òní wílẹ̀ kan méjì lórí ọ. Allahu akbar Allahu akbar la ilaha illallah. Bọ́bà wọn ni yóò wí gbólóyìn ọmọ lẹ́kọ̀ọ́ kan eléyìí tí ò túmọ̀ sí wípé Allahu akbar ti bẹ̀rẹ̀ ẹ̀ka ni òwò. Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah. أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله بين وقع عبد الله ابن زيد ابن عبد ربه فلما أصبح لما تلمات موجودة أتيت رسول الله صلى الله عليه وآله وسلم نبي بالكافر لكم أبا فقال أنا بني إنها لرؤيا حق دجاج كنت فيها من لجو الله لجو تجوبك الحديث حديث في معنا طب طب أما نجو على القريب oníke ńgbà tó sọ pé ìnáhà lọ́rọ́ ìyá ọ̀k bẹ́ẹ̀ ló ń ta fi hàn ní lójú lójú oorun tó tètè dùn ní. wọ́n á ní sọ́ni tí wọ́n sọ fún ọ pé ká máa wí tásìkò òun bá pé fún bìlà. فإنه أندى منك صوتا torí pé ó tó rìn ju lọ. lọ́n ẹni tó rí nǹkan ẹ lójú oorun yẹn ṣùgbọ́n wọn ní ìwọ kọ́lọ́mù pé sọ fún lágbájá torí kí ni wọ́n sọ sábàbí ètò ojúṣàjú nítorí pé ó lóhùn tó rìn ju ibi tí wọ́n ti wí bíbélà bíbélà ti ń pè ni wọ́n máa ti gbọ́ ọ́n máa ń bọ̀ ó ní wọ́n lọ́ àyè سبحانه وتعالى تريد فالكما فيجا سباقا إلى الخير انت يا راجل جوري هذا سبحانه وتعالى لا يكون وانت سباقين إلى الشر وانت ما يرى تابو كل ما تابع ذلك تو حديث يعني. أخرجه أحمد الإمام أحمد بن ذلك وأبو داود ti Abu Dawud àti Tirmidhi Tirmidhi sọ pé sahih Ibn Khuzaimah náà sọ pé sahih. ẹgbẹ́ wáyé ó ṣàfihàn fún wa àwọn ẹ̀kọ́ ńláńlá nínú àwọn ẹ̀kọ́ yìí onígbàdàn bí sallallahu alaihi wa sallam laysa mustabiddan ànábì sallallahu alaihi wa sallam wọn ètò dẹ́kítẹ́tọ̀ ẹni tí. wáyé ọba ti sọ̀kalẹ̀ fún anabi ni paare anabi máa ń bá wọn tàbí dúró torí kọ́ làwọn bá ti sọ pé wọ́n ti àwérò wọn ìlànà máa bá wọn jíròrò nínú gbogbo ní ọba tẹ̀. فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين nígbà tó bá wá pinnu pé tí wọ́n fẹ́ ṣe ni bọ́lọ̀ dùn tẹ̀kọ́ náà bá nífẹ̀ẹ́ sí àwọn olùgbàdúró. wà á múrò hùn ṣúrọ̀ ọ̀bẹ yìí náà ọ̀rọ̀ àwọn mùsùlùmí ẹ̀dùn wọn máa ń ṣèjíròrò lórí ẹ̀rù láàrin ara. torí ẹ̀ gbogbo ẹni tó bá ti fi ṣe aṣíwájú tó bá ti jọ̀gá wọ́n máa lérò pé torí gbọ̀ǹba àgbọ̀njọ àwọn yòókù lọ́dún tó ànágbà tó jẹ́ pé ọ̀rọ̀ ò lè létò kò lè lọ dáadáa sáàbà lẹ́nìkan níwájú ni wọ́n fi fi ọ́ tọ̀ka. mọ́wàá jẹ́ ẹni tí wọ́n máa dárò tí wọ́n máa dá pàtẹ́ ẹjọ́ máa jíròrò pẹ̀lú àwọn tó wà lábẹ́ rẹ̀. ìwọ́n bẹ nínú àwọn èèyàn sáàmà fojú di wọn tó ti kọ́kọ́ ti ń bẹ lórí wọn àmì ìdájọ́ rẹ̀. ṣùgbọ́n gbogbo ẹni tí bá ti fọgbọ́n ọlọ́gbọ́n fọgbọ́n wọn kì í tẹ́ náà làbẹ́ tòun lọ́wọ́ àti sọ́mùnà tí ń kó àwọn tàbí jọ fún wọn bá màrà lẹ́nu wọn. fi amúrin bíi ní nípa ọ̀rọ̀ ẹ̀ ìgbà tó ṣe pé wáhì yóò ti sọ̀ kalẹ̀. ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ àwọn ògbọ́dọ̀ wa jẹ́ ẹni tí wọ́n máa dáwò tí wọ́n máa dá sí ó sì ìgbà tá a bá jọ ọmọ lẹ́yìn àlẹ́gbọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àti tí a bá ti ń ṣe àpérò lórí nǹkan kan èyí ti dandan gbọ̀n wípé lónìí náà la ti gbọ́dọ̀ rí àbáyọ kan tó jẹ́ pé a fẹnu kò lé lórí. a lè ṣe ká pàtì kátó padà síbi rẹ̀ ńjọ́ mi títí tá a ṣàfihàn pé ẹni tí a padà mú nítorí láǹfààní. nínú ẹ̀kọ́ tuntun wa náà àdéhùn ó ní pé ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí mùsùlùmí o ipe kọ́ yapa sí àwọn kẹ̀kẹ́ mi kọ́ yapa sí wọn kọ́ mọ́ gbèyí táwọn ń ṣe nínú ẹ̀sìn wọn wọ́ ìsìláàmù lọ́wọ́ nígbà wọn kẹ̀kẹ́ mi ń ṣe nínú ẹ̀sìn wọn wọ́n gbé wá bá ìsìláàmù gbogbo èèyàn ló ṣe bẹ́ẹ̀ àtìrí kó pé kò pé lọ́dọ̀ tiwa. Èrùbẹ́ ìfọ̀n àpèjúwe wa. يجعل الناقوس كناقوس النصارى النبي قال fífi aago lórí aago àwọn nàṣọ́ra wọn kọ̀. wọ́n ní bóókọ́ ní kàbóókè yẹ̀hóòdò ajẹ́pẹ́ ẹja máa lo fèrè bí fèrè àwọn yẹ̀hóòdì wọ́n tó kọ̀. náírà ń kànà ìrìnàjò iná bí ẹbí náà àwọn ọmọdé ń ká wa àwọn tí ń siná ànábì tó kọ̀ sọlá àlùsọ̀rọ̀. eléyìí túmọ̀ sí pé lẹ́yìntà kófóró xeyìrò ní kófóró fàlùkófóró kó lò ó sàn kò sí ìkẹfẹ̀rí kò sí ìsèkẹfẹ̀rí kan tọ́jà bí ìsèkẹfẹ̀rí mi gbogbo ń dára ti pè ní ìsèkẹfẹ̀rí kọ́ àbúrò nù. وإن لم يدل ذلك على أن الكفر ملة واحدة بل هو ملل مثل ذلك اللي يسمى تجيب تقول زي كفيري إن كناني وإن كناني وإن كفيري نعم لا إن أطوطوطني في كفيري يثبت أن حديث الكفر ملل نو لا يرث أهل دينان شتى أولا سنجي جو دورا ونجو بوارا wọ́n pè ń bì í náà rìn tẹ́ta wọn bá jọ kékeré ọ̀tọ̀ọ̀tọ̀ ni. pẹ̀lẹ́ ìfihàn wa gẹ́gẹ́ bí ti pàtàkì ní kíkọ́ àwọn mùsùlùmí ọmọ ike sọ́jà kò náà ní Islam kò síbẹ̀ sílẹ̀ pa ìṣèkèfé líláró tí ó tẹ̀ sí wò. òsibò ti fẹ́ gbé lárugẹ tí ọ̀jọ̀dún ẹ wá wọ aṣọ ìgbé ليس كفر خيرا من كفر kò sí ìsekèfèrí kan tó lérò ju ìsekèfèrí mi lọ. tètè pé akọ́kẹ́ nínú àwọn kò fún àrùn ó ti rọra fún wa ní àǹfààní kan tí ò fún mi torí gbogbo àwọn kẹfẹ́ yìí kí wọ́n ní aká lórí nǹkan tí wọ́n ń lò yìí àwọn ètò pọ̀ jù nínú wọn ọlọ́run fún wọn láǹfààní tí ò fún àwọn kẹfẹ́ rí ni bí àwọn ọ̀nà ara ti òwú dé ọlọ́run fún wọn láǹfààní pé tí wọ́n bá pẹ́ ẹran ká ọlọ́run fún wọn láǹfààní pé a fẹ́ ọmọ wọn lóbìnrin اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب إذا آتيتموهن أجورهن محصنين غير مكافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين الله أكبر لكي جاءنا صنع يهودي أبي ẹ̀wọ̀n pé àwọn tó láǹfààní kan mee. èyí tí ò sí fún àwọn lóró èyí tí ò sí fún àwọn sàkó èyí tí ò sí fún àwọn olùbọ Ọ̀ṣun Òṣogbo èyí tí ò sí fún àwọn olùbọ Òkè Ìbàdàn èyí tí ò sí fún àwọn alágẹmá èyí tí ò sí fún àwọn ẹlẹ́yọ̀ ọlọ́run fún àwọn Yahudi àti jẹ́ lẹ́yọ̀ Yahudi àbí tó sẹ́yọ̀. sẹ́yìn jẹ́ra tó bá dúnbó la tó bá jẹ́ yahudi kọ́ọ̀lù tó bá jẹ́ nàkọ́ọ̀rọ̀ sírù tí ò ní nǹkan ní ìdíje di nàkọ́ọ̀rọ̀ àníyá lọ tí ó kó bá tó bá kú òní tó bá dún ẹ̀ràn ọlọ́run ní òun ní tó bá dún obìnrin tó bá wù yín fẹ́ ọlọ́run bá kẹsì bẹ́ẹ̀ náà ni yahudi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún náà gbọ́dọ̀ lo irun táwọn ń lò ń jẹ ẹ̀sìn wọn. kọ̀tàdé ọwọ́ agbé dúró ojú wọn mọ́tíláṣí ẹni wọn ń lò ń churches náà gbogbo sọ mọ́tíláṣí ti sọ́ọ̀tì aláìlórí lọ ṣe mọ́tíláṣí lélẹ̀. bákan náà a rí i pé njẹ wọn lò ń di ẹsìn wọn àgbọ́dọ̀ mú ọ nípa àgbọ́dọ̀ mú ọ di ẹsìn wọn. tí bá fi àyè lẹ fáwọn aláìmọ̀ kan ọlọ́run ẹ ní dá ìsìlámù mọ yàtọ̀ sí fúnfún mi. lápò àwọn mọlájú mọlájú mọmàdá gbogbo rọbìtà nọọsẹ sáńsẹ nínú kúfùrù wọn mọ kó wọnú ìsìlám. tí bá ti lẹ gbé sórí kéè tó bá fẹ́ sè é nípa rẹ ọlọ́lọ́mọ yẹ ẹ̀zámpù tó lè mọ táwọn kankan modernization kan kò wọnú ìsìlám kan gba ìsìlám torí ẹ̀ wọ́n kọ́ gbogbo nǹkan tí wọ́n máa lò ẹ̀ láwọn ọmọ júùsì náà tètè pé náà làwọn ń bọ̀ níbi kan àwọn náà wọ́n fún wọn láǹfààní kan níbi àǹgbàjídíà owó tí kébèrè ọmọ asan fún ìjọba Islam fún ìjọba láǹfààní àti máa gbé abẹ́ ìjọba Islam nínú àdéhùn sọlá irú tẹ ẹ ṣe báwọn olùkíta àná nìkẹ́ àwọn náà ìyẹn nìkẹ́ gba jíjíá lọ níbi jíjíá nìkan ni àmọ́ kò kò túmọ̀ sí pé àfẹ́ àpọ̀ ọmọ wọn kò túmọ̀ sí pé àjẹ táwọn bá pa níbi ìwọ́n gbogbo táwọn máa ń lo oúnjẹ ẹ̀sìn wọn wọn là gbọ́dọ̀ lò. dúpẹ́ fọlọ́ o àdúpẹ́ fún tó ti wá burú nínú súnà anábì sọlọ́lá àríwá rẹ̀ sẹ́lẹ̀ mẹ̀lẹ́kà sọ pé létọ́ bá wà àwọn kì í wọ rẹ̀ láwọn àmọ́ á ti pèrò láwọn ẹgbẹ́ wa ti rò ẹgbẹ́ tí wàá bá wa nù àdúgbò fọlọ́ fèrè fèrè ti jẹ́ fèrè àṣẹ tán ẹ̀ mọ̀ tí mo rìn ní mizmaru fèrè àṣẹ báyọ̀ pé fèrè náà mọ̀ á fún un. láti sọ fáwọn àpásìkò òun tó iná ń kọ́ kó ayé pé iná iná oògùn náà wá ní dá máa dá láti fi àwọn èèyàn àpásìkò òun tó à àwọn òbí náà tí bá yẹ ká ọgbọ pé ó kò sí kò sí ẹnìkan á ní ìsí bàbá pè ní gbogbo èèyàn pọ̀ lórí spíkà kò sí loud speaker al-aslu òní àdẹ́ni al-mukabbira ìtọ́jẹ́ ìkìlẹ̀ ni pé kò sí spíkà because àwọn èèyàn wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ ló pè ní more than thousand years ago kò tó di pé àwọn èèyàn invent loud speaker tó bá fẹ́ ló pè ní ewé èèyàn tí ó gbọ́ pàápàá jùlọ ní ìgbà tí ojú ọjọ́ bá dákẹ́ tọ́wá gun òfúrufú ògùn àìtọ́ ga láti lọ pè wọn tí wọ́n wá jẹ́ni tó lóhùn àwọn olùmọ̀sọ yìí pé àtúnlé mẹ́lì mẹ́ta àtúnlé tó ń fi pè wọn tí ọba sáré wọn gbọ́ ọ̀tún pè ẹ̀yìn tí mo pé mẹ́lì mẹ́ta kéde kìlómítà mẹ́ta. kìí tẹgbẹ́ wọn gbọ́ tó bá gbọ́ àìsàn ga ẹnlọ pé pé báyìí tó wọn bá ti ga sí tí wọn bá ti lóhùn sí bẹ́ẹ̀ lóhùn rẹ ọmọ lọ. ìtumọ̀ mànára nu tí wọ́n ti sára mọ́tíláṣí yẹtẹ pé fáǹsì wọ́n ti síbẹ̀ pé nígbà tí a bá fẹ́ fi ìran gòkè lọ nígbà tí a bá gòkè lọ tó bá gòkè lọ tó bá wá pè wọn ẹ wà ní rìpọ́ọ̀tù gbọ́ rẹ̀. tó iná ló fà á mo ti jẹ́ kí ní àtàrí wá di ayé tí wọ́n ti láwùpìkà ẹ̀ ti láwùpìkà tó máa ṣe òkè yẹn wọ́n lọ tó ma torí tí láwùpìkà wà lókè lérè ọ̀dà bí kò wà nísàlẹ̀ ìwòkè tó wà ní ó ń jìnnà gán tayọ kọjá ike ìsàlẹ̀ lọ́wà. tọ́ ẹ wá dúró yẹn tí ń gbọ́ tẹ ẹ bá pè yẹn tẹ bá wọn lu aago kìlómítà tí ni wọn ti lè gbọ́ gbàngà wọn aka wọn mọ lẹ́yìn náà tó bá jẹ́ fèrè ni ẹ̀wò ìyá sẹ́kùn kan níbi láti jẹnẹrétì láti fún un gbogbo òfurufú náà gbà. tí ẹ bá wọn fọ́n gbogbo kakọ yóò yọ yọ ṣe pààrọ̀. sọ subhanallah a tún lè má dààmú nígbà tó bá pa ṣé ti ní àbí ti mọ́tọ́láṣí ṣé ti sinagogu ní bèrè àbí ti mọ́tọ́láṣí àlùbáwọ̀ lẹ́yìn náà tó bá gbé náà lẹ́dá ṣé èdè yìí táwọn oúnjẹ àbí táwọn mùsùlùmí ẹ̀dá kù ń lè dín àlẹ́ náà. ẹ̀yin dana bí efe sọ mọ́sálásí mẹ́rin ọ̀nà dana efe àwọn na náà efe ó lè dẹ́kun efe àwọn ẹ̀yà lẹ́wà. lẹ́yìn náà afẹ́ dáná kò tó ti fi dá dá sí tóbi náà dá. torí di eléyìí á rí kékeré ọlọ́run bá pọ̀ ìsìláàmù pọ̀ gbogbo eléyìí eléyìí fún ẹ̀kọ́ kan tó wà ń bẹ̀ pé bá a ti jẹ́ mùsùlùmí yàn ọ ń bẹ nínú ọlá àgbàdúrà tó lọ́n ṣe fún wa ibi ká yiri ń dáhùn àti èsè mùsùlùmí ṣe ká yiri rẹ̀ wò ká wa tàmí méjì ẹ̀ láti fi hàn pé what is that ọ wà mílíọ̀nù mo rò pé yé àmọ́ kò sí fẹ́ lómi wọn ò bí wọn dáa lọ wá yiri pé wọn pè wọn ó mọ tó ń sọ orí ilé òṣìṣẹ́ pẹ̀lú ìgbà tó bá pé ìwọ́sùn kan sọ àwọn níní àwọn wẹ́ẹ̀dì ẹ̀kọ́ ṣáàgó ní mímì gbàgà kí ni tìmọ̀ rẹ̀ wọ́n bá àyíkọ́ ní tìmọ̀ sọ́dún tó gbàgbà lọ. Tèrè kọ́ bú kí ni tìmọ̀ rẹ̀ gbogbo màálù ló lè fa bẹ́ẹ̀. iná ń kọ́ kí ni tìmọ̀ tó mú jáde wọ́n wà nìkan. Allahu akbar Allahu akbar òbí ẹni náà dájú fi Islam ṣe yẹ̀yẹ́ ọlọ́wọ́ ba ló tóbi jù wọ́n wá mẹ́rin tó tóbi tó wá. òtún gbilẹ̀ mẹ́rin kó yọ fún ẹni tó bá ń kọ́kọ́ pọ́ dànù. torí àwọn sọ pé tó máa ń pè wọn àti sáà nìjú yóò tulẹ̀ nígbà tó gàba wá tán táwọn ọmọlẹ́yìn ni ó dùn ọ̀la rẹ̀. أشهد أن لا إله إلا الله èmi jẹ́rìí lódodo tó kò sí nǹkan kan tọ́tọ́ láti fi òdodo jẹ́ fún àfi ọ̀lọ́ tó tèmi tó dà wọ̀ ẹ dákúta ní òkè panumá ní òbí dà pẹ̀lú pé kí wọ́n dà wọ̀ ẹni tí ń ti igi tí ń bọ́ ọ̀fẹ́ kọ́ ẹni tí ń ti jésù sálọ́dà ọwọ́. tó lẹ́yìn náà wọ́n ní ashhadu anna muhammadan rasulullah èmi jẹ́rìí wọ́n ní muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́ọ̀ni ká ló kúkọ ọgbẹ́ lọ òjíṣẹ́ ọlọ́ọ̀ni òdodo ni wọ́n sọ àtẹ̀sẹ́ni púpọ̀ ẹnìkan lọ́lọ́ kí èso lọ àtẹ̀sẹ́ni púpọ̀ ẹnìkan lọ́mọ ọlọ́ọ̀ tí èso lọ tàbí fẹ́ẹ́ tó pẹ́ nìkan mẹ́ta lọ́kọ̀ọ́ lọ tí èso lọ ẹni pé tó nàmbá wí yẹ̀kú olùkọ́ alẹ́ tẹ̀yà yóò máa wí tìtìjú tìtìjú ni tí wọ́n mọ̀ lè gbá yẹn lẹ́nu àwọn èèyàn tí máa ṣe irú táwọn ṣe ni wọ́n ṣe wọ́n mọ̀ wọn pé ìranù mà láń wí yẹn ti ranù lẹ́ ń wí náà kọ́dà ajá gan gbóyin. ìmọ̀lá tó sọ ìṣòro anna muhammadu rasulullah ọlọ́run ẹlú ọlọ́run òfìsì ayé àrùn sọ́lá ẹ máa bọ̀ wá kírun. wàlúmọ̀ ẹ̀kọ́ fẹ́sẹ̀ ní ìdí máa sọ bẹ́ẹ̀. jẹ́ ẹ wá kọrin o kò sí. náà gbọ́ orí wọ̀lá. kódà ìdájọ́ máa sọ bẹ́ẹ̀ gan gbogbo yóò tún máa gbà ẹ wá pọ̀. ìwọ́n ní Islam ẹ̀rọ ọ̀bọ̀ wá ti sọ láà. àì torí tó ọba ẹnu náà mọ̀ tó máa rẹ̀ ọkàn máa wù ú pé tó kí ni wọ́n wù hayya ala salah ẹ máa bọ̀ wá nu wọ bàbá màmá ẹ kankan nílé wọ bàbá wọ màmá wọ lọ́sà lọ́la kó kí òun ti di àmọ́ tó bá ti ìgbà tó tó fẹ́ wá jó náà nù sílẹ̀ tí wọ́n bá gbé dè ọ̀la ẹ̀ mẹ́sìkìlá ẹgbẹ́ tó lọ sọ sọ̀yọ́ fúlá sọ́lá sọ́lá ojú náà màdó sọ́lá wájú náà ìyẹn níbi láti kẹ́kọ̀ọ́ ẹ̀ka máa kájú kó wọn fẹ́ pinnu wọn fẹ́ pinnu ẹ̀rú náà wọn wí kẹ́míkẹ́ wọn gbá lẹ́nu. حي على الصلاة ده مربوطة ما تبقى في كده حي على الفلاح اما ضوات سوريري سبحان الله اما ضوات سوريري bàbá tó tó hun rí ń tó bá tó kéde ayé àlè fàlàt fàlàt fàlàt báwo ìtumọ̀ fàlàt ẹ̀ máa bọ̀ wá ní pápá. ما يدانوا من تلتفقوا قرقوا كما نحي على الصلاة يوقف آآ مما ساقوتا با títí ti wà o ó ti kọ́kọ́ màná kó tó wá máa ṣe gàràjì lọ fẹ́ pè wọ́n. lẹ́yìn rẹ̀ Allahu Akbar Allahu Akbar nígbà tí bẹ̀rẹ̀ láti parí ọlọ́run ló tóbi ọlọ́run ló tóbi La ilaha illallah kò sí ọba kan tó tọ́lá òdodo dẹ́kun fún illallah àyàfọ́ náà ẹ̀sẹ̀ tí a lọ sí ilẹ̀ jẹ̀ náà nígbà tí a bá parí náà àwọ̀ bẹ́ẹ̀ tí a máa tó ti kọ́ ọmọ yóò tutù lẹ̀ nígbà tí a bá bẹ̀rẹ̀ yóò dé. tó ẹ̀rí pé ìgbà tí wọ́n lálàárí láti tètè rò kò sí ìdámọ̀ kankan mo lálàárí kankan kò dámọ̀ kankan ẹ̀ kọ́ àwọn sábẹ́ wọn ní tọ́kù tètè wọn lábọ̀ yìí nípa ẹ̀ kọ̀kan fagídí hárí gbọ́dọ̀ gbàtà ah, tó ń tó tàìsó ní márùn alábẹ́ ọ̀fà gílè ni tòṣùmọ́ gbà tó rí ọ àtọ̀fà nàìjíríà lẹ́yìn tí mo rí mo rí nù anábì ti gbọ́ gbàtà ti gbọ́ ọ̀nìtọ̀ níta àfihàn ní tọ́jú òdòdó ìgbà náà lódò ó ti dọ̀rọ̀ ànádi báyìí ó ti kú lọ́rọ̀ pé sàbí kan ló fi kíní kan lójú àlá kan ó ti dọ̀rọ̀ ànádi ó ti lófin torí ẹ̀ ní ọ̀sẹ̀ ká máa wí sábà pé yàtọ̀ sí ọ̀tọ́ kan lálà tọmọ pé tọmọ pé pépà táwọn èèyàn pé wọn wọn fi hàn mí lójú ohun pé kékeré ìfún yín àfẹ nítorí pé kọ̀ọ̀tẹ́ni tí ó kàn fáwọn ẹ̀ ànábì lálẹ́ tó tọkọ̀ fáàmù ẹ̀ tó pé kí ànábì òkú sí má tó torí ẹ̀kọ́ má láàrin àfẹ́. bákan náà a rí i pé ìgbà tí wọ́n sọ dòfin àwọn sáábì jẹ́ni tí ó jẹ́ kí òfin yé wọn ẹni tó mọ̀ náà ń bọ̀ láti wá sọ tiẹ̀ ẹnìkan ti síwájú rẹ̀ sọ tiẹ̀ àwọn èèyàn ṣaláàgì bíi olódò because láyé ìsìn èèyàn tó ń lọ sàlùwàlà níbi tẹ́ ti sàlù aláàtì tán ẹ̀rí kí àlù aláàtì ẹ̀sìn ìrùn gbà mí ó lè pọ̀ bí nọ́mbà ẹ̀yìn tẹ̀ sàlù aláàtì ti pọ̀ tó lórí. kálukú sì fajúro rọ́mà sì ṣe pé my own is the best kò sì sẹ́ni tó lásìkò láti lọ síwájú kálukú ọmọ ti tiẹ̀ pé tó bọ́ bá bọ́ sí ó bọ́ sí tí ó bá ti bọ́ I have no time to ask so pọ̀pọ̀lọpọ̀ ṣe ń sẹ̀sìn inú ní ìsìn bọ́tà wọn sábì yẹn anything tí wọ́n máa fẹ́ ṣe tí wọ́n ti jẹ́ sìn wọ́n lọ sọ̀rọ̀ ànábì wọ́n lọ wádìí wọ́n lọ ní tí mo rí nì wọ́n bá bọ́ sí bí ọba ti bọ́ sí wọ́n bá bọ́ sí àdánù wọ́n bá bọ́ sí àfọ́ àgbà sọ eléyìí jẹ́ bí ìrọ̀pípé ti ṣe dé tó wọ́n á sọ bí ó ti máa fi ọ̀run kan wọ́n ti sọ bí ó ti máa fi kọ́ ẹ̀fọ́nà ìrántí pẹ̀lú ìdíkà gbóhùn sókè ìkéde pásítọ̀ ọ̀hún ti tó ni iná ló ti fà ní wọn fi ní ká máa wí lẹ́ẹ̀mejì méjì iná ló fà ní wọn sì fi ṣe àbúkátà fẹ́ni tí ó wù kọjá ẹni tó lóhùn yẹtẹkẹ tó lóhùn tó dùn tí wọn máa kọ lóhùn tó lóhùn tó rìn ohun tó ń rìn tó já gaara ètò ti pé ó lè rìn jìnnà wọ́n sì lè gbọ́ yé eléyìí là ń fẹ́ kó pè ọ́ yóò gbóhùn sókè ohun rẹ̀ sì gbọ́dọ̀ já gaara ìkéde ni wọ́n ní ti ṣe ọ̀pìn gbogbo eléyìí torí pé a lè pè láì gbéra ẹni hàn ìgbà tí ò sí láùpìkà ọjà dì mí wọn ò rí ọ ẹni tí ń pè ọ ó tún gòkè ibi tó ga díẹ̀ nígbà tó bá gòkè ọ wà gbéra rẹ fáwọn ọwọ́ ọwọ́ ìgbọ́ ọwọ́ ìgbọ́ ìgbẹ́ ọmọ rí ọ. وليست المرأة من أهل المبارزة obìnrin ò sí lọ́rùn jẹ́ ní gbéra wọn hàn sáwọn èyí sì kọ̀ọ̀kan àwọn obìnrin láyé sí náà fẹ́ náà ló gbéra wọn wọ́n ti máa ń kà dúró èrò máa ń kà lọ. níbi ká pè èrò máa ń kà lọ. torí bí eléyìí wọ́n ní kí ti obìnrin lẹ́yìn náà àmọ́ agbẹ́ lókè ọlọ́wọ́ ìgbọ́nwọ́ tọkùnrin máa wù tó o bá kọjá lọ tọkùnrin tó ń pè wọn ọlọ́wọ́ ìgbọ́nwọ́ ọlọ́wọ́ ìgbọ́n ọlọ́ọ̀ ìfáyọ̀ náà wọnà ọkàn rẹ̀ ọmọ ìwò tó wá wí. àná tó yorùbá ni aláwa ìgbàlú náà ọmọ wọ ẹnu rẹ̀ pé bóòlù tẹ́ wí náà ó ti gbàgbé pé wọ́n ń fi ọ́ pípọ̀ wá sí lọ́ọ̀nì. nítorí ti eléyìí báyìí kì í ti tòmí. tọ́ wọ́n á ní ìdínà tó fi jẹ́ pé nínú ìkọ́ọ̀mà ẹ̀kọ́ kan láwò àti ní gbòǹsókè bíi ti ìrántí pè nítorí káwọn tó ti dé là ń ṣe ìkọ́ọ̀mà fún èyí tẹni tí ń bọ̀ àwọn ti dé ìrún ti bẹ̀rẹ̀ báyìí tó àníbi láti wí púpọ̀ ẹ̀kọ́ kan ti àti ní gbòǹsókè bíi tẹ̀ bíi ìsàkọ́kọ́ mọ́ torí àwọn sọ pé tóbi ìbá ti kọ ọmọ ọ̀dà ìwọ̀n ti gbọ́n sókè ńbẹ̀ bíi ti ìwọ̀n pípé. tọ́ ìdẹ́sílẹ̀ bá yé wa wọ́n á ní ìyàtọ̀ tó kàn wá láàrin ọ̀nà àti ìrun pípé òun náà ni pé ìrun pípé ẹ̀ méjì méjì ìkọ́rùn-ún kọ́ ẹ̀kọ́ kan yàtọ̀ sí ọ̀dẹ̀kọ́ ọ̀nà tó sọ̀rọ̀

ìgbé ìkọ́mọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yàtọ̀ sí kọ̀dùkọ́mọ̀ ìṣọ́ra. ẹ̀sìn òfin lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò túmọ̀ sí pé gbogbo ẹ̀ náà ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí Allahu akbar Allahu akbar ẹni lónìí. tó wọn á sọ kọ̀dùkọ́mọ̀ ìṣọ́ra ti kọ̀dùkọ́mọ̀ sí sọ́ra tó torí rẹ̀ òun náà á wù lẹ́ẹ̀mejì. lẹ́yìn eléyìí ọ̀tọ̀ lẹni tí wọ́n fi hàn ọ̀tọ̀ lẹni tí wọ́n ní pè eléyìí túmọ̀ sí pé nínú òfin Ọlọ́run ọba wa ẹni tó bá tọ́sìn kan láti lọ àní máa tójú tájú kọjá ike godfatherism náà ni wọ́n máa da yíwá rú gẹ́gẹ́ bí ayé nàìjíríà ti dà lónìí sẹ́kọ̀ kàwékàwékà orí fẹ́ ya olóyè títí títí títí tí ọgbọ́n sẹ́dánù lórí wọn ò ní wo gbogbo eléyìí o nítorí ọkàn máa wò ní kókò mẹ́nìkan ó ti túmọ̀ sí pé who you know and not what you know. wàhálà ńlá ni ọ́fíìsì ayé nàìjíríà ìlú débì kan mẹ́rin dé ló dúró lónìí wọ́lá ìní òde gómìnà ọ̀wà ìní òde títì òsí ìní òde security ọ̀wà because ìmọ̀ta fẹ́ kọ́lé ta gbé fún télọ̀ kọ́ dájú pé sasọ gígé nìyẹn kò ní màá ti wọ̀lá tẹ̀lé ti wẹ́lọ̀ máa ń pa rẹ̀ ó lè jẹ́ tí

subhanallah òtítí ló pé ọmọ afẹsẹ̀ tẹ́lẹ̀ bí ah, ojúta kí ni ah, kìíní kan èmi ni mo rí nǹkan bá copyright. ó sọ fún Bilal Bilal ti gbà lẹ́nu rẹ̀ eléyìí túmọ̀ sí pé ìka tó bá tọ́ sínú òṣìṣẹ́ káwọn ọmọ ọmọ ṣẹlẹ̀ náà ẹni tó bá tọ́ sí nǹkan tí a máa ẹnu sábòsí ọlọ́run bá sábòsí ti ṣe léèwọ̀ lórí ara rẹ̀ ó sì ṣe léèwọ̀ láàrin wa wọ́n ní ká má sábòsí sí ra wọn ẹ bá rí kéèyàn tó kẹ̀kẹ́ fún ẹ má sábòsí torí di eléyìí lónìí síbẹ̀ làwọn náà máa ti láwọn ìfúláṣí lọ táwọn tó kọ́ tí wọ́n pè wọ́n ní máa pè àbí bàbá làdáni tàbí yàn náà yìí kí ni àwọn kìrìtẹ́rìà tẹ́lẹ̀ tẹ́ fi yàn ńlá dání bàbá rẹ̀ ló tò lókù òun láti lọ wọn ní kọkọ mọ̀kàn náà ń tẹ́kọ́ adé bàbá ó yẹ sàkà gbogbo kan wá sí i nǹkan tó kẹ̀kẹ́ fún nǹkan àlè mọ́nú wọn ti lẹ̀kẹ̀ tó kọ́ wọn tọ́ọ̀nù kí làdáyé wọn ti lẹ̀kẹ̀ tó kọ́ wọn tọ́ọ̀nù olóyè lè máa mú olóyè làdáyé nílẹ̀ yorùbá yìí subhanallah ẹ wá gbọ́ nígbà tó ti kékeré ṣe kọ́mpítẹ́ǹsì ikú ọmọ nǹkan yìí ṣe ni wọ́n ti fi lọ ẹ máa gbọ́ mẹ́sẹ̀ ń pè ó fẹ́ ká pẹ́sẹ̀ tù pẹ̀lú àmọ́ kẹlọ fún kẹlọ rìváìsì ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ìfẹ́ wo ti ń jáde ńlẹ̀ olóòó sókè olóòó sínú ṣé ọ̀wọ́ọ̀hún náà nù. tòun náà tó wá wí lẹ́yìn lọ lọ́kàn ẹ̀ kàn gbọ́dọ̀ àti nǹkan kùn ní. ojú ẹ̀jẹ̀ bá láìláì lọ́la mi. tó ẹ̀jẹ̀ ẹ̀rù ẹ̀nà Muhammadu. làdúrà ẹni tó kò jọra wọn. Bébí káwọn olùmọ̀ wa sọ pé nínú òun pípé afẹ́ká tó lu àwọn ọkọ̀ wáyé di tẹ̀gbìn. Tẹ̀gbìn ìyá tó bá ké bá ti àpò tẹ̀gbìn tẹ̀lé àwọn ọmọ pé tẹ̀gbìn rí pé ashhadu anna muhammadan rọ ẹ̀wọ̀n ìdọ̀gọ́mù bẹ̀rẹ̀ ìrẹ̀wọ̀n náà. Àbọ̀dọ̀ tó lò ń bẹ̀rẹ̀. tọ́ ẹnu wọn ni hayalálẹ́ ẹni máa tó fẹ́ wọ́n sàdá. Gbogbo ọjọ́ rárá. Tó àwọn eléyẹ ètò àpò àwọn àti dẹ́ńdà. Ẹni kàmáà ní ẹ. ẹ̀ẹ́dẹ́ ní ara lọ pẹ̀lú báyìí bàbá tẹ̀ sílẹ̀ fún wa à ẹ̀rọ ẹ̀fọ́ náà gbà sí mi náà fún sílẹ̀ fáwọn ọmọdé kékeré Bíkọ́ ní ìtí ọlọ́run ọba tó dáhùn yẹn lórí tẹ́tọ́ wá pè wọ́n dáadáa wà méjì ìfẹ́ kí wọ́n àwọn ìwà gbogbo ẹ bá jẹ́ huu àgbọ̀n kẹta ń sọ. so subhanallah ẹ̀yàn pípé ọkọ̀jà bẹ́ẹ̀ ọkọ̀jà báwọn yẹn ti mú un. torí ẹ̀ inú ti dẹ́gbẹ́ mi sẹ̀rí àtàkùn ìrún lọ láti láti lè má mú ga lọ. lọ́dún bá nàbí ọ̀sán lọ́wọ́ àríwá àríwá lè má mú ni wọ́n ṣe wọn ò àmọ́ àwọn àdìsí ti hàn wá. kíkú káfíń wọn lọ láti bá ti lè máàmù lọ nítorí pé àwọn àdéhùn náà ọ̀pọ̀ láti àlàkà ní ọmọ ìpìyà àwọn olùpẹ̀rù làwọn tí ọrùn ó gbó lọ́dọ̀ bí ìdá ìpìyà mọ̀ ní gígùn tàpọ́nlé kìí ṣe gígùn tàbù. débi kí ọmọ bàbí ọlọ́ àbáhàn onílọ́wọ́lẹ́ xilafatu lọ́kùntù mọ́ àdéhà tí ìbá ṣe ti dí dólórí tí mo dólórí mi àpò òun ìbàjẹ́. tẹ́lẹ̀ ìdí àwọn agbé irun títí kọjá bẹ́ẹ̀ ní kẹkẹ tí ń fi àmójútó ni. sọ nínú adébìyìn wọn á fi hàn wá pípọ̀ náà lọ́lọ́ kọ̀ọ̀kan irun pípé ẹ̀ méjì méjì. eléyìí ọ̀tá púpọ̀ sọ lọ́ọ̀pọ̀ lọ́ọ̀pọ̀ lẹ́mẹ̀rin bẹ̀rẹ̀ ọ̀tá pọ̀. ìbọn ẹ̀tẹ̀síyà kò túmọ̀ sí pé méjì péré irun kọ́ wà nọ́mbà tó fẹ́ pín ẹgbẹ́ a mẹ́rin ó jẹ́ kẹ́kún méjì gẹ́gẹ́ bí méjì ó ti jẹ́ kẹ́kún méjì bẹ́ẹ̀ ni mẹ́fà ó jẹ́ kẹ́kún méjì má dàgbà lérò mẹ́rin pé níbẹ̀rẹ̀ ìrùn pípẹ́ bí wọ́n sọ fọ́ọ̀tù ọ̀lọ́wọ́ fọ́ọ̀rù wọ́ọ̀rọ̀ fọ́ọ̀rù mẹ́rin àlàyé ń bọ̀ lọ́dọ̀ àwọn pé ṣùgbọ́n lọ́dọ̀ àwọn míì àwọn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 أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ذلك به إنها رواية وفي هواه هنا رواية حديث عبد الله بن زيد إن عبد ربه كان رواية تصل ثاني لك أو بعض الناس نكون نصدي قام به سيلي يعني أبو حنيفة دي وفي جلسة بيتين كويما يتزلزل في قام لدى أبو حنيفة يتزلزل في كنفة قد قامت الصلاة قد قامت الصلاة على ينبغي من إليه لفظ الحافظ ابن حجر وأن وزاد أحمد nínú àwọn tó gbàdé ti tó síwájú wa ìmáàmù ahmed wọn ní ìmáàmù ahmed wa ti àlékún sí àkẹrẹ níparí àdéhùn yẹn kó pàtàkó lè bilal ìtàn bí bilal ti ṣe máa ń sọ sí adáni ìfẹjọ nínú àwọn pípé ìtàkùnfẹjọ ìtàkùnbá ọ̀pọ̀lọpọ̀ kẹyìrún mìíràn náà àkọ́kọ́ kẹta àdéhùn kan náà àdéhùn méjì. حديث عبد الله بن زيد بن عبد ربي خطأ حديث بلال خطأ رب عبد الله بن زيد بن عبد ربي كل كتاب يكون بلال بلال السنكي سنين حديث بلال وهم أنتوا الصلاة خير من النوم من صلاة الفجر ṣùgbọ́n àkùrẹ́tù kẹ́yìn mi náà kọ̀ wá nínú hadith abdullahi bin zayd bin abdulrahman يعني ọ̀rẹ́ yìí lànà الله àti lànà ìfọ̀nà kọ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé táwọn ń pèrò àgbà á mọ̀ sọ pé ọ̀sọ̀rọ̀ tó ẹ̀rọ mìíràn náà. ẹ sì rí fún ọ sọ pé Bilal máa ń sọ fi àdáyẹnì fẹ́jọ nínú ọ̀rọ̀ pípé ti àṣùbà a fi mọ̀ pé ọ̀rọ̀ pípé ti àṣùbà ọ̀nà lè tó wáyé lẹ́yìn ìgbà tí àlùfáàjà lè tó ìgbà náà ní ìdílé àwọn máa ń sọ ọ̀pọ̀ láti fẹ́ ìyẹn lọ. àdéhùn wa tó ní ẹ̀rọ jẹ́ kí ìrún títẹ̀ ìbílà kó mu yín má jẹ mọ́ torí kó òrùlò máa ń pè ọ́. ẹ máa jẹun títí tí Ibn Ummi Maktum tó wọ́n fi pè ẹ̀rọ. afọ́jú ni ṣùgbọ́n pè ẹ̀rọ àbí tá máa sọ fún pé ọ̀pá ọ̀pá ilẹ̀ ti má ilẹ̀ ti má lọ́kùnrin. tó táwa lè lo ilé ìwà àtijọ́ pé bílà lóru ló máa ń pè ọ́ wọn ló sì máa ń gbọ́ pé ọ̀sọ̀rọ̀ àti kẹ́yìn òun yẹn náà gẹ́gẹ́ bí ẹ̀ láti sọ ikọ̀ ọ̀sọ̀rọ̀ àti kẹ́yìn òun yẹn náà yóò máa wá síwájú sáńkàtà rẹ̀ tó yọ ọ́ kò tó lẹ́yìn nítorí pé alḥafid al-hajar nínú bọ́sẹ̀ ìgbà rẹ̀ ìgbà tó ìtàwé ìwà nínú mọ̀túnmí tí wọ́n bá pè wọ́n kẹ́ẹ̀tún má jẹun ṣá kẹ́ẹ̀tún má jẹun má. alihamdulilayi ròyìn oríṣiríṣi ìyapa tó wà nínú àwọn ìwáyà ìwáyà tó sọ pé bílá ló máa kọ́kọ́ ń pè wọn ìwáyà mi sọ pé nínú mọ̀túnmí ló máa kọ́kọ́ ń pè wọn ìwáyà mi ìwòlàfẹ́ gbà ìwòlàfẹ́ ti tuwájú ìwòlàfẹ́ torí ẹ̀kú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ fún ẹni tó bá sọ pé a máa pè wọn àṣọlá ti ẹ̀ náà kálífàjà rẹ̀ tó yọ ọ̀yà لا أي 都非常多那些，因为我们老公老了，包括我这边来做这些东西，都回来了。أي وهم هذه ابن خزيمة ولد أنا رضي الله عنه قل من السنة أي من السنة أي سنة النبي صلى الله عليه وسلم إن سنة النبي محمد صلى الله عليه وسلم إذا قال المؤذن في الفجر pé nígbà tó lùkìrún bá sọ nínú ọ̀rọ̀ pípé ìtàkùbà àyè àlùfẹ́lẹ́ tó bá ti sọ àyè àlùfẹ́lẹ́ àyè méjèèjì ọ̀rọ̀ àkùsọ̀rọ̀ ẹ̀kún kẹyọ̀ ọ̀nà náà ọ̀sọ̀fẹ́ àkùsọ̀rọ̀ ẹ̀kún kẹyọ̀ ọ̀nà náà. àdéhùn náà ti tẹ̀lé rẹ̀ nípa pé ẹ̀yìn ìgbà tí wọ́n ti sọ àyè àlùfẹ́lẹ́ nínú àtùbà á sọ yìí pé àkùsọ̀rọ̀ ẹ̀kún kẹyọ̀ ọ̀nà náà. ṣùgbọ́n في صلاة الفجر صلاة الفجر أدان صلاة الفجر ثم رواية إليه مثال بدأ بعد يوم تجمع الأمية الأخرى بالسلية باليرو بلغوا فلو يبطوصوا الصلاة خير من النوم وثاني أذان الأول مثل يعني أبي محبوب قال النبي صلى الله عليه وسلم يجي يكون على صوت الأذان الأول من الفجر الصلاة خير من النوم أكفي ما يكون صلاة الفجر أكفي المدرسة كل يوم أكفي من أي باقي البدع الباقي يوم الليل كيو يجي يقوم على صوت الصلاة خير من النوم من وراء قلنا الكلمة قلنا الأذان الأول كما يقول الله كما يقول الأذان الأول الأذان الأول يأتي من يتعطي كالفجر وطريقه ilé jẹ ọ̀rọ̀ ibnu islam nínú àwọn olùmọ̀ lẹ́yìn ṣùgbọ́n àwọn àtúntò wa tó kọ́ta àtẹ́yìn kan lọ tó ń sọ pé ìwọ̀n báyìí ni kò sí ìwọ̀n báyìí àwọn ṣàfihàn yẹ àwọn ṣàfihàn yẹ wọ́n tọ́ka sí wọ́n máa tó àtọ́ wa ìdí àwọn ọ̀dọ́ ti tẹ̀lé ọ̀nà náà pé táwí ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni ìta àti sáńgbọ́dẹ̀ ló tún yọ àbójúgbà sáńgbọ́dẹ̀ ọ̀rọ̀ orí méjì ẹ̀ lọ́wọ́ àmì mẹ́ta lóṣù ẹ̀fẹ̀ rí. wọ́n bẹ̀rẹ̀ nínú ẹni tó sọ fún káwọ́ káfíńtà ló tó yọ ó sì bẹ̀rẹ̀ nínú ẹni tó ní gàtà fàdé ìbáyọ̀ láti rí. ṣùgbọ́n àdìmọ́mọ́ náwó olùrọ̀kọ́mọ́ wà ó ní tó wà nínú mẹ́ta lóṣù pé ẹni tó bá ti lè wí lákòókò káfíńtà ló tó yọ kò gbọ́dọ̀ wí lẹ́yìn gbàtà fàdé yọ ẹni tí ọba wí káfíńtà ló tó lẹ́yìn gbàtà wọ́jà àyè ọ̀rọ̀ yìí àwọn tó ń tẹ̀lé mọ́tàbù ṣẹ́fẹ̀ wọn lọ́rọ̀ ní méjì ló pa. ṣùgbọ́n àwọn kọ̀ọ̀rọ̀ yìí wù àwọn ọ̀tọ́ka sí pé bóyá ìran àkọ́kọ́ àbúrò ẹ̀ lẹ́kẹ̀ẹ́ sí mọ́tàbù inú ọ̀rọ̀ ni pé bàtà máa sọ pé inú ọ̀rọ̀ pípé àtùbà àti mọ̀kẹ́rùn pípé àtùbà náà lè ta àpè lẹ́yìn bàtà tó àtùbà tó lẹ́yìn bàtà tó fàjà lè jù lọ pé ìran pípé alákọ̀ọ́kọ́ tá a bá ṣe ìran ẹlẹ́ẹ̀kejì ìran tuntun àkùrá tó fẹ́ràn rẹ̀ náà tó náà ní ìran pípé alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ tó ń àní bẹ́ẹ̀ ò ní ìran pípé alákọ̀ọ́kọ́ nítorí pé ìta àtúntà gbọ́dọ̀ lè tó yọ̀ kéṣe ìran pípé fáfúlà ẹ bá ti tètè ti sàlàyé yóò pẹ́ ní pínpín láǹfààní àti lọ àní kó fún láǹfààní àti lọ palẹ̀ má tó bá fẹ́ jẹ sàárì ìran pípé alákọ̀ọ́kọ́ nù gbàdó kírun lè dáhùn dúró kọlọ jẹ sàárì tó yóò sì pẹ́ ní tó sùn láǹfààní láti jí pípé ìlòsì mọ́ lè yan lábílò tó eléyìí òtúmọ̀ sí kí wọ́n pè ní fásùbà adékòrò ní wọ́n pè lẹ́yìn pàtàkì pàtàkì ti yọ ọ̀nà pípé àkọ́kọ́ fún àsùbà ìwádìí ọ̀nà pípé ẹlẹ́ẹ̀kejì òun náà ní alẹ́kọ̀ọ́ àti màá nù àti wọn máa ń pè fọ́ọ̀mà ní èèyàn pípé torí àdékà náà ti sọ̀rọ̀ wá àdìsílẹ̀ tó sọ pé bẹ́yìn náà kó lè àdáadáa yín sọ́dẹ̀ láàrin gbogbo ọ̀rọ̀ pípé méjì ọ̀rọ̀ wà mẹ́ mọ̀ pé ọ̀rọ̀ pípé méjì ṣé kí ló ń bẹ̀rẹ̀ ṣé láàrin ìgbàdo wá tòrọ bó ìgbàdo wá tòrọ ásírì ọ̀rọ̀ wà mẹ́ tẹ́lẹ̀ náà kó kí òun náà ti pè ẹ̀yìn a tó bá tó náà tó ka sí náà ni pé láàrin ìgbàdo wá sígbà tá a ti kọ́ ọmọ àlè yẹn láti là. bákan náà wọ́n sọ nínú الأذان الثالث يوم الجمعة وفي نصف كتاب في نصف جوجمة adékòrò méjì la ti máa kó tẹ́lẹ̀ Usman ló fi ẹlẹ́kẹta kù èwo ni méjì dọwà kápò ẹrù kátẹkọ ọrùn méjì tó ti wà Usman ló fẹkẹta fún ìtàn náà pé kí lè máa mọ tó ṣe kí ni kí lè máa mọ tó ṣe. eléyìí tí wọn ti gbọ́n náà pé àlèkọ́ ọ̀ràn ní adá ìrìnàṣẹ́lẹ̀ ẹ̀ka. jẹ́tẹ̀lẹ̀ bá yé wa ó túmọ̀ sí pé ìtọ́tọ́gba wẹ̀yẹ̀rì mọ̀ ẹ̀ lọ́wọ́ ẹni ike ìgbàdá àwọn ọ̀sán ìgbà tó tẹ̀ ìrìn àná òun náà níbi ìrìn pípẹ́ ẹlẹ́kejì a sì ní àdébí àyè إذا نادى المؤذن المناداة الأولى صلى ركعتي الفجر نبتي ونقول نقول ما أنا أقول أصبع أنا بما كي ركعتا الفجر عائشة أديت آه، ما يبقى الأولى والأخرى بيجرى أصبع ونقول في علاقة لا أصبع أنا كي ركعتا الفجر tí wọ́n bá wá sọ pé kí wọ́n pè lálùbáṣà ló tó yọ lọ́la kọ̀kọ́ àdẹ́pẹ́ kíra kàdá àlùbáṣìrì lóru kárì. àìsàn ni translate the sunna for i interpretation bíbí tó máa pè wọn alákọ̀ọ́kọ́ ànábì máa ti kéde wọ́n máa kíra kàdá àlùbáṣìrì. tọ́ba ẹjẹ́ pé wọn alákọ̀ọ́kọ́ tí wọ́n pè lọ́la kọ̀ọ́kọ́ báyìí pé lóru ló kíra kàdá àlùbáṣìrì tó ti ra rẹ̀. tí olùpinnu bá wá ti kọ́ ọ̀nà ànábì ọparí ọkọ àti jẹbi lọtù ọwùlẹ kólìlẹ kọfí ọ̀rọ̀ rẹ̀ tí a gbogbo àjàgbìlà ọlàmọlẹ ìrúkún mi sẹrí à tí a bá ń ṣe apá nípa kíni ìtumọ̀ kẹta tí a bá rò kan lọ sọ́dọ̀ tó fọ́ rẹ̀ tí a bá túmọ̀ rẹ̀ kọ́ra ó ti parí sẹrí àdánù la wà nípa wàhálà fa àìjà ti túmọ̀ rẹ̀ fún wa fíkẹ̀ náà kàlùkù sí mi ọjọ́ ló ti jẹ́ torí de eléyìí ọ̀rọ̀ táwọn olùmọ̀ wa sheikh lambani táwọn wa sọ lẹ́yìn tí wọ́n gbé ká máa sọ ọ̀sọ̀ láti ṣe ìrìnà náà nínú ẹlẹ́kejì níbi díà rẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn ò sì dédé bídí àbá kí ló sọ débi tó súnà gàrí. àwọn wá sọ pé ká wí lóru yẹn sísọ̀rọ̀ ìbùnà rẹ̀ fúláàsì. ìwé ló sùkúrù sàlámù bí ni wọ́n ti mú un ibùdó islam lọ sọ sọ̀nàání náà sọpọ́ọ̀tì ẹ̀ sẹ́kùlà albani náà sọpọ́ọ̀tì. àmọ́ ọ̀pọ̀ àdá màá olùmọ̀ ńlá ńlá ààrẹ nǹkan ti sọ̀rọ̀ ilé àti náwó awíta sọ lábàá àṣọkẹ́ yìí. lẹ́yìn eléyìí. شيخ الألباني رحمه الله àwọn wá sọ pé káwí kálùfájà ló tó yọ èyí táwọn sẹlẹ̀kì ẹ̀ òògùn náà lọ̀rọ̀ àbọ Hanifa àti àwọn ọmọ tí ó rẹ̀ méjèèjì Abu Yusuf àti Muhammad ibn al-Hasan al-Shaybani rahimahullah gẹ́gẹ́ bí àwọn ti ṣe rí nínú sharhu ma'ani al ti àbújá Ja'far al-Tahawi. wọ́n sọ bẹ́ẹ̀ nínú síra àwọn tẹ̀mọ́ mi nílẹ̀ lẹ́sẹ̀ ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀. nítorí pé táwọn sọ pé wọ́n tẹ́lẹ̀ nínú náà lóru kálùbátà yóò tó yọ kì í sọ̀rọ̀ àwọn àníbà kì í sì sọ̀rọ̀ àwọn akẹ́wò rẹ̀ rárá. nítorí pé nítorí mú wọlé ìnugbọ́jọ́ pé lọ́dọ̀ àwọn ànàbíyà ẹ̀mejì wọn máa ń pè wọ́n fásùbà wọn á sọ pé èyí tá a fi káfájà yìí tó yọ láti sọ àtúrà sẹ́yìn lọ́nà kò sí rí bẹ́ẹ̀. lọ́dọ̀ hànàfíyá wọn àbọ̀lọ̀ pé irun fúnrọ̀ kankan lẹ́ẹ̀mejì bí má fi ìlànà kan sọ tó fi dórí àgbà ẹ gbọ́dọ̀ pé irun lẹ́ẹ̀mejì ẹ yọ ọ̀kan lẹ́pẹ́ ẹ ti gbọ́dọ̀ pé irun kankan tó kò lè tó wọlé tó fi dórí àgbà tí àbọ̀ àyíká bá sọ pé irun alákọ̀ọ́kọ́ láti sọ àtúrà sẹ́yìn lọ́nà láti gba irun ṣé ìtọ́ pè lẹ́gbàá tá alùpàjà rẹ̀ fi yọ àbí ìta alùpàjà rẹ̀ fi yọ ìta alùpàjà rẹ̀ kọ sẹ́yìn ìgbẹ̀jà rẹ̀ ẹgbẹ́ ló ti jẹ́ ẹ̀ lẹ́yìn ló ti jẹ́ pé kò tó kí ọmọ kásìrò àwọn èèyàn sẹ́yìn lọ sẹ́yìn láì òfin láì jẹ́ kí àwọn kàbí táwọn náà ti mọ̀ nítorí bá mú rí mọ́ ìdáhùn tẹ́ lọ́wọ́ láì òfin lásán àti ṣe wọ́n bí àti ṣe yéé ti ṣe dandan kó lẹ́sìn tí wọ́n kọ ẹlòmíràn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ lórí títí ń lò lẹ́yìn but téèyàn máa ń kọ́ wò lọ́nà ọgbà nìkan láti bá kiri nítorí pé dáhùn fàtà tó kọ́ ọ̀rọ̀ yẹn ni pé àbújá kọ̀ sọ yìí pé wíwá àwọn sọ sọláìkò kẹ́rù mìíràn náà nínú títí alákòókò oná lọ́rọ̀ Abu Hanifa wàtò àṣìbẹ́yì Muhammad abu abu abu ibn al-Hasan ilé ìjọsọ kò sí tó lẹ́nu ibi àmọ́ àwọn wí nínú ọ̀rọ̀ kúta aláwọ̀ kò tó lẹ́nu pẹ̀lú kékeré mọ́tàbọ̀ hanafi hanafi tó kò ní pè ń lẹ́nu fásitì ẹ̀ka náà ló pè ó gbọ́dọ̀ kí káàkiri òun tó tó kí á ní sọ àdánù láwọ̀ yẹn ni pé tá a pè sí kọ́ ọmọ wa lẹ́nu rẹ̀ ìwé ẹ̀kọ́ fẹ́ rí bẹ́ẹ̀ tó ilé ìjẹ̀rù ti jẹ́ bẹ́ẹ̀ tó yàtọ̀ sí wọ dókítà rẹ̀ jẹ tó máa gbé tíra fáfọ́ká tó máa dá wa lálẹ́ àwọn àtìtìrà láàrin àwọn ìgbé lágbádá tó báyìí tòun náà ló tọ́ ọmọ tẹ̀ra rẹ̀ jẹ sọ̀rọ̀ wá mọ̀ ọmọ tẹ̀ra rẹ̀ jẹ ìbọn tí yẹn bá ń ti dé ọba ti wá mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí bàbá pẹ́rẹ́ ń pẹ́rẹ́ kàtó orí tó ti dàrú lẹ́yìn tó tẹ̀ ní lọ́kàn náà gbé ká lọ́kàn náà fagídí ká tó ọ̀rọ̀ kẹ̀kẹ́ èèyàn wá mọ̀ dáadáa ó sàǹfààní lára àwọn tí wà ìwọ náà padà sínú àwọn kíra kan padà sí ìrìn ọkà àmọ́ wà tó kéré ti ní ìlà ń fẹ́ ètò ọkà tó lágùn ọkà péjì mẹ́ẹ̀ẹ́dógún tó ọkọ́ kẹ́lẹ́mà méjì yìí àwọn èèyàn fẹ́ yọ àmẹ́jọ ẹ̀kọ́ kan máa gbé mu wọ́n máa gbé mu bí ẹ̀kọ́ tí wọ́n ti ṣe lólómi tó wọ́n máa gbé mu kó lè bàtí ti sáré jáde kúrò lórí rẹ̀ ó sì máa fi fa wàhálà ṣe yẹn èyí sọ̀ ni wọ́n ti fẹ́ lè lórí ẹsìrì kí lọ́pọ̀lọpọ̀ àyè àwọn ẹni tẹ́ ń ká tẹ́ ń ká tẹ́ ń ká náà nù tẹ́sí máa dá wàhálà lẹ̀ ṣéèkì Albani sọ ṣéèkì Albani sọ ńgbà náà wọn kọ ńgbà tó sọ kọ ànábì Albani ẹ sàǹfààní lára àmọ́ rẹ̀ àmọ́ kí wá sí kíkẹ́ wá sọ̀dọ̀ ànábì ìgbà tí yorùbá ti wá mọ̀ lójú àmì náà ni wọ́n fẹ́ gbé ṣéèkì Albani ṣéèkì Albani ìwọ àwọn tó fi tọ́fẹ́ di olùmọ̀ tí wọn kẹ́kọ̀ọ́ pẹ̀lú píríncípù rẹ̀ àwọn náà lẹ́yìn tó yẹ pé nítorí wọn máa gbé kátó tó máa fi fa wàhálà nù ẹ̀sọ́ yìí pé ọ̀yẹ́ ọ̀yẹ́ fáwọn tí wọ́n ń kọ́ fífi wọn kọ́ sí máàmù Málíkì ẹ̀sọ́ púpọ̀ dá wọ́n kọ́ sí Abu Hanifa ẹ̀sọ́ púpọ̀ dá wọ́n kọ́ sí máàmù Shafi'i ẹlòkúrú wọ́n kọ́ sí máàmù Ahmad ṣé ṣé kọ́lá gbá ní lọ́wọ́ á dá kẹ́kọ̀ọ́ lọ́nà ẹni ta ló dúró àwọn lọ́nà wọn torí pé ẹni tẹ̀ ń bá tẹ̀mí lẹ́ẹ̀mà ẹni tẹ̀ ń bá tẹ̀mí lẹ́ẹ̀mà olùkọ́ wa kan wọ́n sọ̀rọ̀ wọ́n kọ́ alẹ́ pọ̀ nínú Islamic University àwọn four hundred level. wọ́n wá ní àbúrò àyíká sọ àbú ànífà yìí. Àbá ní pada lọ́wọ́. Hanya yà lọ́wọ́ àbọ̀ àti ọmọ tí ń bá tẹ̀lé yẹn mọ́ kò sí kẹ́ ẹ̀ mọ́ iye àwọn afá tó ti lọ. Àwọn tó dúkùn ini bàtà àwọn ìmáàmù yìí. Tẹ́nìkan bá sọ wípé Ibn Baz ọ̀sọ̀rọ̀ ẹnìkan wá lọ ilé Ibn Baz yìí. Sọ̀rọ̀ kókó tó ẹnìkan pàtìlà fóònù orí rẹ̀ kọ́ ó ti ẹ̀ lẹ́kọ̀ọ́ àdúrà ẹ̀kọ́ ah, àwọn àníwá ti ní ti kọ́ náà tó ti bá wọn ti àti ní wọn ẹ bàbá wa rí wọn kí ló mú amọ́ kàtìrà wọn kí ẹ fi mọ̀ pé yẹ àwọn olùmọ̀ ti lọ. problem tó wà fáwọn ìlà yìí ǹjẹ́ máa ń jẹ lẹ́nu lẹ́nu ìjọ ọkàn lẹ́nu ẹ̀ máa torí ẹ̀ tó ti jẹ́ fáwọn olùmọ̀ ńláńlá yẹn láṣẹ kò sẹ́ni tó pè yẹn lọ síbi kó lè ní kẹ́ máa tẹ̀lé ẹbí tọ́ náà lẹ́bi tà náà bì lẹ́yìn ẹ sàǹfààní lára kálù ẹ sàǹfààní lára kálù tóbi tó ní àwọn sàǹfà tẹ̀ ẹ sàǹfààní lára ṣùgbọ́n tí ẹ bá mọ gbé wọn sáré ayé wọn pọ̀ ẹ ti lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ nílẹ̀ rẹ̀ tó ti ń dá wàhálà rẹ̀ àwọn àti ń kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àlàkọ́ náà ní yorùbá yìí tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ náà ò ní kankan náà sọ ju pé àgbáyé sọ. àbí bẹ́ẹ̀ kọ́ ni símọ̀ símọ̀ wa nù ó ní gbogbo ọmọ ẹtì yín ó túbọ̀ sí bẹ́ẹ̀ wà mà ọ̀la yìí ẹ padà sílé kí ó kẹlẹ̀ ọ̀kọ́ náà bíkọ́ ẹ̀yin náà níbi láti láti láti níta pé làáyé mi fà yìí náà ní ìmà èyí kó rídìí múlẹ̀ tó sì rídìí múlẹ̀ tó lálàáfíà àmọ́ tí o bá dé bẹ́ẹ̀ à wàlá ìmọ̀ ṣe kéde. ìgbà pílẹ̀ bá kọ́ ọmọ ẹjọ́ kan kòkò tó ń sòbí rẹ̀ ẹ wàlá. nítorí àwọn olùmọ̀tẹ́rì ìyẹnjú làwọn gbà ìyẹnjú wọn lè ṣe déédéé ó sì má ṣe déédéé torí wọn ṣe màsùmí. ṣùgbọ́n ẹni tí máa ń fẹ́ bí kíkó náà jẹ́ nìkan nínú àwọn ẹni tó rọ̀ ọ̀dọ́ máa tà nídìí màá ẹ padà síbi tó so gbogbo wa pọ̀ róòtù máa wà àwọn tí bàtà jẹ́ òmà láti kótó wà wọn náà wà mà gẹ́gẹ́ báwọn náà ti wà mà kọ́ ọmọ wa fi àwọn àìdí àwọn ọkọ ọmọ fi ríran láti lágbọ̀ọ́yé àmọ́ kí wàá ti fáwọn lọ́sọ̀ọ́ di fọ́ọ̀tù àlá nínú màrẹ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ìdí nù tó fi jẹ́ pé tẹ́lẹ̀ ń bá ti sọ̀rọ̀ sẹ́yìn bá ti ń wá màdàlà sẹ́yìn bá ń ka síra àdàlà ẹ̀ sì máa bọ̀ lóde rí ti ń sọ àbí òye ibi ti ráì bí àyè rẹ̀ ẹ̀ ti tó àgbèrè rẹ̀ táwọn èèyàn lọ́wọ́ so online tí wọ́n kó wá ní màdàlà tiẹ̀ tó ń sàǹfààní lára ìdí àwọn èèyàn míì yọ rọrùn fún ọ láti mọ kí làwọn náà sọ tó ti dédé kí làwọn náà sọ fún ọ tàbí èwo sọ tó ti dédé èwo wọn sọ fún ọ tàbí lẹ́sẹ̀ ìyá máa ka àwọn síra lórí olùmọ̀tọ́ fẹ́ràn tó fẹ́ràn yìí gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yóò ti débi àmọ́ bí àtúnṣe ní bí àtúnṣe ní bí àtúnṣe kò sí pé kọ́ mọ́ jò ṣùgbọ́n ọlá tó wọ̀ sí lóyè ló fi mọ̀ pa àtúnṣe ní bí àtúnṣe ní bí tó bá kó wọn kàn tán láti jẹ́ pọ̀ pàdé rẹ̀ láyé lọ́wọ́ sọ wílé wọn náà bá ní nítorí fi convince ẹ̀ àmọ́ kí wàá ti gbogbo tó bá ti sọ nìyẹn ìsá ànábì ti lò àdìsí gan ẹnì kan mú wa àdìsí wọn pàṣẹ títí tó fi débẹ̀ kò sí mọ́ṣíkìlà àmọ́ tó o bá ti bẹ̀rẹ̀ sí kọsẹ̀ sírì tiẹ̀ bàjẹ́ àbí òye ipa àlàyé àdìsí yẹn ni àlàyé àdìsí yẹn ni èmi ò ní gbà wọlé torí ta ni wọ́ ń wò tẹlómìn náà ń wọ́n á títí ẹ̀ ń tò wò títí ẹ̀ lẹ́yìn ń tò wò pẹ̀lú kíni pẹ̀lú rìsọ́ọ̀tì kan.

èmi náà wá lọ síbi tó ti mú un ìmọ̀ á rí i pé èyí tó ń filẹ̀ ó tún wá lágbára ju èyí tó mú lọ ìbọn lọ sí yẹn. ó sì lè tètè kéwòn pé èyí tó lágbára lọ́dọ̀ gbogbo jù ìwọ wa rẹ̀ òbí mà ti tẹ̀lé náà ẹ jẹ́ ká wá ìmọ̀ lọ́nà tó wá náà lọ́rọ̀ fi ní sísọ̀rọ̀ náà ti bá ti ti bá ti já àwọn apóòlù àwọn apóòlù sàódì ìgbà tó ń fún un lọ àìdáàbò kí ni ìdájọ́ ọ̀gá àgbà. ṣé gbogbo tó bá ti wá dà wọ́n àwọn bí kí ni ìtumọ̀ náà lọ kẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí pé kẹ́kọ̀ọ́ nígbà táwọn ti kẹ́kọ̀ọ́ ti pọ̀ láàrin wa àwọn ti wa ká ويه اما بقى بعد القوم كانت كان علم محصل وعلى انا وعلى انا النبوه اما ما اقول نطلع اي ايه ما يبدا مذكر يعني مخلخل دو نسي اقول لكم بقى كبير واحد انا قلت له طلعوا عجل جفع بقى نسي ọ̀nà abẹ́lọ̀ kọ́ sọ ojú ọ̀sọ́ sódà kọ́lọ́ wà ní pé wọ́n jọ òkúlẹ̀ ọwá tẹ́ nítorí ìdílé àmì gbogbo ilé ẹ̀yin kẹ́ wá mà tàbá kọ́rù ọ̀bùlà ń tuntun wọ́ọ̀tù ẹ wá mà kẹ́ ní mà kó tó fi ètò ọ̀gá ètò ọjà nù ètò kíkọ́ ọ̀dọ̀ kákọ́ á tètè máa wá wá mà tí ó yí sí òní yí sí náà lọ́ọ́ pa fóònù kàwé èèyàn gbọ́dọ̀ wá ìmọ̀ kó ti nímọ̀ má gbéra rẹ àti ibi tí wọ́n ti fi ọ́sọ̀ gà kó tó náà because immediately tó bá ti mọ̀ kódà ìdánilẹ́kọ̀ọ́ ní wa náà tó bá ti lè fi ọ́sọ̀ gà kàn dáké nílùú yín ní sèyí lùdọ̀ wà náà ti ń pè dánilẹ́kọ̀ọ́ wọn á lọ sọ ọjà bá tẹ̀síìrì lù kò sì má kankan wọ́n ti wá dánilẹ́kọ̀ọ́ tí wọ́n á ní má sàmì bàbá tó lọ́ọ́ tó bá ti wúlọ láwà ní. ẹgbẹ́ láwà ní tí wọ́n wí ẹ̀rọ ọ̀kan tuntun ìgbéraga láwà ní aṣọ láwà ní ìgbéraga olúwa lè lọ kẹ́kọ̀ọ́ mọ́. tó ọ̀wá jẹ́ pé kàtàkọ́lọ́ kọ́mọ̀ ọ̀nà àpòògùn títà àbá wúlọ tó bá ti àwárí ẹ̀ tá a máa fi pa àtiwájẹ́ nù. tó wàhálà ni wọ́n wà ìyẹn gbọ́dọ̀ wà mọ́ èèyàn gbọ́dọ̀ wà mọ́ má du àti dépò àmọ́ máa du àti nímà sọba nímà òdépò kan òdépò kan yóò wúlò kan yóò wúlò kan láyé yóò wúlò kan lọ́ba àti ìyá a kì í wá kọ́mà nítorí kálíbà àti kàwé a kì í kọ́mà nítorí kálíbà àwọn èèyàn ẹ̀ kẹta nítorí pé àtọ́wá kọ́mà nítorí lẹ́yìn ọ̀ràn àyàn jẹ̀ tó àti ìyá èèyàn kọ́mà nítorí kó àgbà ìmọ̀ kan kú lára rẹ̀. وتعالى بك ونقول على أمة النبي محمد صلى الله عليه وسلم ọlọ́run ọkọ̀ dákun jọ fòfò wa mẹ́rin gbogbo àti fòun jẹ́rìí rè ó fún wa ní ìmọ̀lẹ́ gbàgbà ọ̀nà wa lọ lórí àti máa fi dá àmà ti wà ó ìfẹ́ dá ń bọ́ láwùí dàrí fún wa ọmọ tó ní balẹ̀ ìjọba láti yá ọ̀sán àti lọ́ọ̀kan mùhàmmad أشهد لا إله إلا أنت أستغفرك látàrí àwọn ọ̀dọ̀ ilé pa ìgbẹ́ ìyáni wá ní ìyáni gẹ́gẹ́ bí àtẹ̀kùn tó bára wọn ní ọ̀dọ̀ fún ní ọ̀pọ̀ ìjà ní ìṣẹ̀lẹ̀ wọn ti sáré ìyá ẹ̀kan bí pé látàrí bá ti ṣe ìwọ olóhùn ìjẹ́ ọ̀lẹ́pù láti ní ẹgbẹ́. ọ̀sẹ̀ tó burú ọ̀sẹ̀ tó burú pé màdùbá ń gbẹ́ nǹkan ló lóhùn kí kóòrùn máa ń kọ ọ̀rọ̀ ẹ̀ ń kóòrùn ẹ̀ jìnnà òfin tó burú ká ta ẹ̀ tó wọ̀ lọ́wọ́ rẹ̀. Wọ́n lè fún mi ní ṣẹ́gẹ́ tó fẹ́ ti tàbí tọ́tún láwọn ṣe sábì Kùránì náà. Ṣé ilé ìṣàn ti jẹ́ ìgbẹ́ sí? Ọ̀dà, àdáadáa ni. Ká máa ká tó máa ṣe ẹ̀fẹ́ ká tí ó tí ó jọ pé àwọn fẹ́ ń yí àwọn èèyàn bá ti pè wọ́n tó lẹ́yìn tá a ti pè wọ́n tán. ilé ẹ̀dídà náà torí rẹ̀ irú rẹ̀ wá lọ́dọ̀ àwọn àlàfíà àwọn sọ pé dábàá tó pè wọn àgbà òbúrú kátó máa ti sẹ̀kúwé bí ká máa tọ́jú àfọ̀rẹ́ àfọ̀rẹ́ ilé ìdàpọ̀ nǹkan tó yóò lẹ́yìn ọ̀rọ̀ ṣe sàárẹ̀ àgbàlá. pẹ̀lú márùn. Ike alákùnbọ̀rọ̀ di ẹsẹ̀ ẹsẹ̀ òun àti gbogbo bá àwọn kan yẹn tọ̀tọ̀. Àlùfà ewu rẹ̀ náà ní kétẹ̀ kọ́nà bí kétẹ̀ ti mọ kíláàsì nígbà tó súnmọ́ àsìkò tẹ̀sí lẹ́yìn lẹ́yìn tẹ̀sí pẹ̀rún tán àbí kó tó di pẹ́ pẹ̀rún láti fi márùn ìyàmọ̀ pásìkò wọn ti súnmọ́ bídà. Ìgbógbó ọ̀pọ̀lọpọ̀ adá ṣe àwọn ọmọ ìkọ́ problem tó wà nípa àwọn yẹn ti dà pa àwọn ọmọ fún wọn ọmọ mi ní gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ní nàìjíríà ní ẹ̀rí pé wọ́n pe kíkẹ́ lóru wọ́n lè má jẹ ládùúgbò tí wọ́n pariwo gbogbo ẹ̀rọ létí àwọn ní àwọn èèyàn lára ẹ̀kẹ́ kẹ́ ẹnì gbàtẹ́lẹ́ pé kíkẹ́ tí ò ní gbogbo kíkẹ́ bá kí ọ̀nà tán tí èsì pé àpolongo bá ti kọ̀ wọ́n tó lópin ìgbà tó bá ti tó gbogbo aládùúgbò bẹ́ẹ̀ gbọ́ kíkẹ́ nítorí ìmíní lára wà náà lọ sí kíkẹ́ ènìyàn lára làbọ́ ọ̀dà tó náà lọ. ọ̀pọ̀lọpọ̀ wà láwọn àdúgbò ní nàìjíríà lórúkọ fáwọn tẹ̀lé súnlẹ̀ kíkí tẹ̀sán ẹ̀sìn.

lẹ́sẹ̀ àwọn ọ̀fẹ́ tó bá ní ìgbìmọ̀ tó tí ẹni tí ń mójútó bá lọ tí nǹkan sì wà fún gbogbo èèyàn tó tó bá lọ àwọn ọmọ rẹ̀ náà wà ní táyì nítorí mọ́tíláṣí ìlú ẹnìkan ń pè ọ́ ìgbà tó kú ẹ̀rọ pé òkú tètè ó gbé ládàwà ní ìṣòro ẹni mọ́lẹ̀ ìṣòro ẹni mọ́lẹ̀ ló ti pè é òbí kí wọ́n sọ pé káàrà lè débẹ̀ láì tẹ̀mùjẹ àrà tẹ̀mùjẹ láti ìṣòro ẹni mọ́lẹ̀ wà lẹ̀ gbogbo ẹgbẹ́ ọ̀nà àti dásìkò ló bá ti tó pé ọlọ́rọ̀ bẹ́ẹ̀ ni ṣe máa mú tó bá gbé lè máa mú ọba ṣe lè máa mú lẹ́kọ̀ọ́ ti tọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́tíláṣí ta ìṣòro ẹni mọ́lẹ̀ gbogbo tó bá ti ọ̀nà bí àwọn èèyàn yìí lọ́dún tí kúrò bá bá wọn ni wọ́n máa sáré padà lọ sí ibi tó ti ń kírun fáwọn èèyàn àmánà tó sábà wá kú kò sí tó burú pẹ̀lú pọ̀ kan nínú àwọn ọmọ rẹ̀ wọ́n fi nǹkan yẹn náà lọ àmọ́ tó bá ní kọ́mpútẹ̀ lọ́ba kó dúró àmọ́ tó bá dá nǹkan rẹ̀ lọ. ètò pé wọn á kó àmọ́ bá wọn ti ọkọ ojúkù rẹ jẹ láyé rẹ ẹ ò kí gbà mí tí màá fa wàhálà mi àbí rẹ ẹni ìjẹ nǹkan nǹkan rẹ ni ọwọ́ wọn wá wọn sọ pé ìmáàmù bí o lọ́ọ̀fà má wàhálà a nínú ọmọ rẹ tó lè àwọn náà ní wọn ti àbí òye wa àmọ́ nǹkan náà ló fi jẹ́ pé nísìnyí mọ́tíláṣí ẹ̀kọ́ pọ́blíkì gbogbo ẹ̀ dáwọ́ lọ́jọ́ pọ̀ ẹ̀yin náà yẹn lìmọ́ọ̀mù ẹ̀yin náà yẹn kìíní sọ̀rọ̀ ilé ilé yẹn jẹ́nẹ́rálì tó máa dẹ́kun tó bá dé pé nìkan lọ́ba kọ́ nǹkan rẹ̀ níbikíbi láyé kó o bá ti ní ṣe ẹ̀ tí wọ́n ti dé pọ̀ nípa ìlú máa mú ẹ̀ tó bá kú àwọn ọmọ rẹ̀ náà ní tó bá kájú òsùn wọn nù wọn lọ bá lọ. àwọn kájú òsùn àwọn ọlọ́wẹ́ nìkan wá tẹ́lẹ̀ lè ní dá wàhálà alẹ́ àwọn ọmọ kan bọ̀ kan à ọkàn bọ́ wájú bá tó bọ́ sírí láìjọ ìgbà tó wà lọ bẹ̀rẹ̀ ni Islam ò ti fẹ́ ẹ̀ńtẹ́ ṣèjọ́ máa dá wàhálà alẹ́ abẹ́rẹ́ fáwọn. ìlú ẹ̀ ló ti sẹ́kítà àwọn olówó bá kọ́ mọ́ọ̀kì kalẹ̀ bákan méjì ní sọ́jẹ́ káwọn ọmọ rẹ̀ àwọn náà mọ̀ kírun bẹ̀ àbí kó sì jẹ́ kó lọ́lọ́ mú ìmáàmù wa yóò wá kò sí lélẹ̀ ìmáàmù tí ó mọ̀ kírun ti bá aṣọ àgbà yóò sì máa gbowó sùn. nà àlàyé lọ àmọ́ kẹ́ ẹ̀ ti mọ̀ láti sọ̀kọ́ ọ̀sọ̀ ọ̀sọ̀ àmọ́ kò ní pọ̀ sókè. Àti sàlá yẹn lọ, lọ́jà kú. Bọ́lọ̀. Ẹ̀tẹ̀wé. Kí ló ní ṣe pẹ̀lú? Kí ló ní ṣe pẹ̀lú àdúgbò? wọ́n ní ṣé máa ń sọ pé ni yóò máa ìlú òru bákan ní pé kan lónìí lónìí olónìí àtàlàyé àti sọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀. Ní àgọ́ àyìn àrùn yìí ní àrùn yìí tàbí gbọ́ àrùn yìí. Yàtọ̀ àmì. Wọ́n fi hàn án lójú ọ̀rọ̀ àti mọ̀lálà àdéhùn anábì sallallahu alaihi wasallam náà ló mú wa wọn ní sẹ́mà fi hàn ọ́ lójú oorun ọlọ́run ọba ló fi hàn àtọ̀dọ̀ ọlọ́run ti mọ̀ wá mọ̀mọ̀lálà àtọ̀dọ̀ àṣepọ̀ àwọn ọmọ wa. lórí ẹ̀sẹ̀ pọ̀ sí ẹnì pé léde yorùbá wọn kò pé àlá lànà àbí òye wa léde yorùbá àlá lànà nàìjíríà àti fẹ ìdí wa àti fẹ ìdí wa tó o pé tí ọlọ́run ló máa ti dáadáa mọ́ eléyìí àkókò máa fi hàn mí tó o bá láì dá wọ́n sọ fún ọ lálẹ́ tó ìṣẹ̀rí àrẹ láti ń fẹ ìdí wa lójú bọ̀t ní yorùbá lẹ òkè àlànà làwọn tó àmọ́ lábẹ́ ìṣẹ̀rí àrẹ pé ìyàtọ̀ ń bẹ láàrin àrùkìá àti xulù àti xulù títí máa léèyàn lálàá àìdáa wọ́n fi hàn án lójú oorun kí lórí àìdáa. àgbèrè tí yóò ṣe fún yà yóò ṣe fún na rẹ̀ àbí tí wọ́n á péjọ obìnrin ẹ̀yìn ti fi mọ̀ pé jíjẹ ọkùnrin àti obìnrin bá kí ọ̀ ṣé àwọn àgbọ̀ kókó obìnrin ṣe kọ́ ọmọ kéèké ìwọ àti ìyàwó rẹ̀ lẹ́yìn ọ̀kí wọn ló ṣe bẹ́ẹ̀ ni bọ́lá ti ṣe lẹ́sọ̀. ọ̀sẹ̀bọ̀ náà tó kẹfẹ́rí ọ̀sẹ̀bọ̀ àníjẹ torí tí mùsùlùmí náà máa ń lọ lé àwọn àlùfáà bí ọ̀sẹ̀ kú mùsùlùmí náà tó bá ti gba àwọn bóòdì kẹfẹ́rí kátó wá pé kẹfẹ́rí o ó tún wá dé kúfúrú plọ̀t tẹ̀kílẹ̀ yẹn o ti kú dáírà tá a sọ̀rọ̀. ǹjẹ́ ọ̀tọ́lá àbíkàtẹ́tì làwọn akùnrin ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀fẹ́ gbaládàá. lára ìjọ ọlọ́wà ìṣúná kò sí jọ gbọ́ ohun ẹni tí ń pè èèyàn abájá èpè àbí òkúta àbí nǹkan kan jẹ́rìí fún jọ jọ pé ya wọn lọ bí kíkẹ́ wọn ní ohun mọ́kàlà àwọn fẹ́ gbọ́ gbogbo ọlọ́run nàìjíríà náà ohun rẹ̀ ìyàwó dùn lẹ́yìn ọkọ wà wá sí. Raka mẹ́rin akọ́ ni pé kò sí òun fi ń jẹ aṣáájú nínú ìṣẹ̀lẹ̀ àná ṣùgbọ́n tó láti tàràwé ọwà kìyàmù lẹ́yìn ọwà kìyàmù ọmọọmọ ọwà máa ṣáàmù bá wà. torí ẹ̀ la sọ pé bẹ́ẹ̀ bá ń kí òun yẹn tó wá ní wọ́n lọ́mọdà ní aṣáàmù lọ́lọ́mọdé kó ọkọ̀ sí i. ọ̀tún àti ìgbà ẹ̀ ọ̀wọ́n a máa fọ́n pé kò ṣé o lè tẹ̀lé ìmá pẹ̀lú àníyàn ìṣá bẹ́ẹ̀ wàá tẹ̀lé pẹ̀lú àníyàn kó n fi ìṣá àmọ́ráká méjì péré nígbà tó bá fi méjì tó ń bá sálámà gbọ́tà táyà òní sálámà wà wá ti wá tètè lọ méjì tó kù wá tó bó ti sè eléyà ó túmọ̀ sí pé kò bóró sẹ́ni tí ń kí ọ̀ràn ẹ̀kọ́ kí lẹ́yìn tí ń kí náà tó lọ. kéré àwọn jọ̀mọ́ àmọ́ àrùn. لازم من في أنا يعني شايف ما يرى يبقى تون تنكيني نافلة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك